أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل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 هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوان الكرام السلام عليكم ورحمة الله وبركاته أدقى فو الله وبا الله وبا تي ó tó sẹ́ mi wá kù ìdájọ́ òní òun náà ni ọlọ́run bá ti a dúpẹ́ fún a jẹ́rìí pé kò sí ẹni gẹ́gẹ́ tó tọ́ láti máa jọ́sìn fún àyàfọ́ ọlọ́run bá nìkan a sì jẹ́rìí pé anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́run bá ní òjíṣẹ́ ọlọ́run bá ní àlékún kí ọlọ́run bá àti ra jẹ́jẹ́ tán ọlọ́run bá kó mọ́ bá nabi wa muhammad sallallahu alaihi wasallam àti àwọn aráalé annabi àtàwọn sahaba nabi sallallahu alaihi wasallam àti gbogbo olùrẹ́jọ́ annabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà náà ìtẹ̀síwájú lórí àlàyé tíra usulu sunna eléyìí tí a ń ibi tí a dé òun náà ni al'imánu bilmizanil ka'in yawmal qiyama ní nígbàgbọ́ sí òṣùwọ̀n tọ́lọ́wọ́ bá alikiola tí ó fi wọn sí àwọn ẹ̀dá lọ́jọ́ gbéda alqiyama ilé ìbáyìí ni a ń bá láyé lọ lórí ẹ̀ a ti sàlàyé fún wa wípé lára ìfọ́síwẹ́wẹ́ ìnígbàgbọ́ sí ọjọ́ gbéda alqiyama òun náà ni kí a nígbàgbọ́ sí àwọn nǹkan tí anábì sallallahu alayhi wa sallam tí ọlọ́run ọba àlékiọlá àtànábì sallallahu alayhi wa sallam tí wọ́n fún wa nírò nípa rẹ̀ pé yóò ṣẹlẹ̀ lọ́jọ́ gbèrè alkiyama nínú ìnígbàgbọ́ sọ́jọ́ gbèrè alkiyama lọ́wọ́ ká nígbàgbọ́ sí àwọn nǹkan wọ̀nyí pé nǹkan báyìí nǹkan báyìí yóò ṣẹlẹ̀ lọ́jọ́ gbèrè alkiyama bí a ṣe nígbàgbọ́ sí pọ́jọ́ gbèrè alkiyama ń bẹ ta nígbàgbọ́ pé iná ń bẹ ta nígbàgbọ́ pẹ̀lú pé àlìjẹ́nà ń bẹ ta nígbàgbọ́ pé àsìrọ́ọ̀bù òkè afárá tí a gborí ẹ̀ kọjá ta nígbàgbọ́ pé ń bẹ ta nígbàgbọ́ sí haul abàtà nẹ́bí sallallahu alaihi wasallam ta nígbàgbọ́ pé ń bẹ nínú àwọn nǹkan tá a tún gbọdọ̀ nígbàgbọ́ sí wípé ń bẹ lọ́jọ́ gbèdè al-qiyama òun náà òun náà ni òṣùwọ̀n tọ́lọ́wọ́n bá lè pèlú fi wọ́n sẹ́ ìnígbàgbọ́ sí òṣùwọ̀n yìí ẹgẹ́ bí ìnígbàgbọ́ sí iná àtàlìjẹ́nà náà ni ẹgẹ́ bó ṣe jọ́rọ̀ yẹn lórí wa ká nígbàgbọ́ pé àlìjẹ́nà ń bẹ tó sì jọ́rọ̀ yẹn lórí wa ká nígbàgbọ́ pé náà ń bẹ bẹ́ẹ̀ náà lọ jọ́rọ̀ yẹn lé wa lórí ká nígbàgbọ́ wípé almizan òṣùwọ̀n ń bẹ lọ́jọ́ gbé tí àwọn èèyàn bá ṣe tí ó fi wọn iṣẹ́ tí àwọn ẹ̀dá bá ṣe lọ́jọ́ gbéde àtẹ̀yàmà náà a wá ṣàlàyé fún wa wípé lára nǹkan tí ìnígbàgbọ́ sí al-mizan yìí lára nǹkan tí yóò bí fún wa òun náà ni pé yóò jẹ́ kí yóò bí fún wa ìnígbàgbọ́ sí pé ọlọ́run ọba ọba onídéédé ni ọba onídọ́gbandọ́gba ọlọ́run ọba ọba tí yóò sábò sí. Si, nínú ọ̀rọ̀ ẹ̀ ni ọlọ́run ọba ọba tó kórìíra àbòsí ni ọba tó kọ àbòsí ni ọba tó sì pàṣẹ déédé òun náà ọlọ́run ọba déédé tọ́lọ́run ọba wá pàṣẹ yìí àti àbòsí tọ́lọ́run ọba àlékelá kọ̀ yìí ọlọ́run ọba àlékelá náà ó kọ fẹ́mi ara ẹ̀ ọlọ́run ọba náà ṣe léwọ̀ fẹ́mi ara ẹ̀ ọlọ́run ọba àlékelá sì ṣe ní ọ̀ràn yẹn lérẹ̀ lórí ìmọ̀ ṣe dọ́gbandọ́gba láàrin àwọn ẹ̀dá eléyìí báyìí lọ́fà ló fi jẹ́ sí pé tó bá díẹ̀ gbèdà kìyàmà lára dọ́gbadọ́gba tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ni lára àìní sábòsí tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ni pé gbogbo sẹ́tẹ́nì kọ̀ọ̀kan wa bá gbé dọ́jọ́ tá a bá gbé dé alkìyàmà tá a bá gbé dé ìjọ kẹyìn gbogbo àwọn sẹ́yìn ọlọ́run ọba lè kéré wọ́n sùn wẹ̀ iye òṣùwọ̀n tí iṣẹ́ kọ̀ọ̀kan bá gbé òun náà lọ́wọ́ ọba lè kéré fi òṣùwọ̀n sí ẹnì kọ̀ọ̀kan wa in tó bá tẹ̀ òun náà lọ́wọ́ bá àlékè ló fi san wá lẹ́san so eléyìí báyìí yóò jẹ́ ká gbàgbọ́ yé pé Ọlọ́run bá fẹ́ràn dọ́gbandọ́gba púpọ̀ Ọlọ́run bá àlékè lá fẹ́ràn déédéé púpọ̀ Ọlọ́run bá sì kórìíra àbòsí eléyìí náà lọ́fà láfi ṣàlàyé fún wa pé Ọlọ́run bá náà pàṣẹ káwa náà ká máa ṣe dọ́gbandọ́gba ká máa ṣe déédéé láàrin ara wa kí a máa jẹ́ kí òṣùwọ̀n wa ká máa gbé dúró kó máa pé pérépéré kọ́mọ́ sí àbòsí ń bẹ̀ so látara báyìí lára àwọn nǹkan tí a ṣàlàyé níjẹjọ nípa ìnígbàgbọ́ sí òṣùwọ̀n tí ọlọ́run bá lékẹ́ láti ó fi wọn sẹ́ lọ́jọ́ gbéra kìyàmà òun náà lélẹ́ báyìí ayé ṣàlàyé pé alimami Qurtubi rahimahullahu ta'ala ìkánú àwọn àfa onítẹ̀fsir tó jẹ́ gbogbo mùsùlùmí fún ìmọ̀ tẹ̀fsirul Qur'an ìkánnù wọn náà ni al-Imam al-Qurtubi wọ́n jẹ́ kó yá pé idha inqada al-hisabu kana ba'dahu waznu al-a'mal tí ìṣirọ́sẹ́ tó bá ti parí lọ́jọ́ gbèrè al-qiyama nǹkan tí ó kàn lẹ́yìn ẹ̀ òun náà ni wíwọ̀n wọ́n nítorí pé lè annalwazna liljaza wọ́n nítorí pé wíwọ̀n sùn wọn sẹ́yìn gẹ́gẹ́ òun lọ́lọ́wọ́n bá lè gẹ́lẹ́ fi san wá lẹ́san nǹkan tó sùn wọn sẹ́yìn nǹkan tí iṣẹ́ ń kálukú bá wọ̀n òun náà ni ó sọ irú ipò tí ó dé irú àyèbí tí ó máa gbé nínú lọ́jọ́ ìgbéra báwo ni kò yóò ṣe burú tó ìwọ̀nsùnwọ̀n ni ó sọ ibi tọ́nà wọn bá lè kéré fìyàn sí nínú àlìjẹ́nà ni àbínú náà torí pé iná nípele nípele lòun náà wà wá sísàlẹ̀ bẹ́ẹ̀ ó sì burú jura wọn lọ bẹ́ẹ̀ náà làlìjẹ́nà nípele nípele lòun náà wá sókè òun náà sì dá jura wọn lọ bóńkálukú bá sì wá ṣiṣẹ́ tó òun náà ni yóò sọ irú àyè ibi tí ọlọ́wọ́ bá lè kéré fi wọ̀ lọ́jọ́ gbé dàlùkìyàmà nǹkan tí òṣùwọ̀n ẹnìkọ̀ọ̀kan bá gbé jáde lọ́jọ́ pé dàlùkìyàmá òun ni yóò sọ ààyè ibi tọ́lọ̀ wọn bá lékelé fi sí bóyá nínú náà àbí nínú àlùjánnà irú ààyè wo ni ó wà nínú àwọn ààyè nínú àwọn ọ̀nà méjèèjì òun ni ó ṣàlàyé òun ni ó gbé jáde bẹ́ẹ̀ nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé ó tọ́ gan ká jẹ́ni tí ó múra sí iṣẹ́ ká múra sí iṣẹ́ nítorí kí òṣùwọ̀n sẹ́ẹ̀rẹ̀ wa kó lè bá tẹ òṣùwọ̀n kí iṣẹ́ rere wa kó lè bá tẹ òṣùwọ̀n tí ó tóbi ká lè bá wà ní ààyè tó ga jù nínú àlùjànnà kò sábòsí lọ́jọ́ gbéra kìyàmà èyí tí ó ń kálukú bá wọn ìṣiṣẹ́ ń kálukú bá wọn òun náà ni ó sọrú ààyè ibi tí ó dé sí nínú náà bínú àlùjànnà báwo la yóò ṣe burú tó àbí báwo la yóò ṣe dáa tó èyí tó ń kálukú bá wọn ni ó sùn wọn. so ló fi jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ń gbà níyànjú nílé ayé nípa pé kó múra sẹ́sìn fáǹfààní orí ara ẹ̀ náà ni nítorí kí òṣùwọ̀n rẹ̀ kó lè bá tẹ̀sùn wọn kó lè bá kí òṣùwọ̀n rẹ̀ kó lè bá wúwo lọ́jọ́ gbéra kìyàmà ni kó lè bá wà ní ipò tó ga nínú kẹ́ lọ́jọ́ gbéra kìyàmà náà ni gbogbo ẹnikẹ́ni tó bá sì ń kìlọ̀ fún wípé mẹ́sà burú mọ́ tó ń kìlọ̀ fún tó ń kọ̀ bàjẹ́ fún fórí ara ẹ̀ náà ni kó sì wọn ìbàjẹ́ rẹ̀ kó lè bá fúyẹ́ lọ́jọ́ gbèrè àkìyàmà ni naam alimamul Qurtubi wọ́n ní fọyọ̀nbárí àyàkú na ba'dal muhasaba nígbà tó yẹ sí pé òṣùwọ̀n wíwọ̀n yìí lọ́nà ọba àlékeló fi sẹ̀san iṣẹ́ wa a jẹ́ sí pé in tó tọ́ òun náà ní kọjá sí pé lẹ́yìn ìṣirò òun náà lòṣùwọ̀n máa wáyé lẹ́yìn ìṣirò lòṣùwọ̀n máa wáyé nítorí pé almuhasaba lìtẹ̀kòrírì àmàl ìṣirọ́sẹ́ nǹkan tó ń wà fún ni pé kán fi mọ̀ yí pé ó gbéṣẹ́ de ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́jọ́ gbéra fìyàmà kán fi fi orin lẹ̀ ni pé ǹjẹ́ inú iṣẹ́ rẹ̀ ǹjẹ́ nìyí só wá pẹ̀lú iṣẹ́ rẹ̀ àbọ̀ wá pẹ̀lú iṣẹ́ bí só wá pẹ̀lú iṣẹ́ bú àbọ̀ wá pẹ̀lú iṣẹ́ rẹ̀ ìjì muhasaba ìwọ̀n ìṣèṣirò yìí tó wà fún nìyẹn kán kàn fi mọ̀ kán fi túnú ẹrù yẹn wò kama yìí pé ǹjẹ́ o gbé iṣẹ́ dọ́dọ̀ ọlọ́run ọba lọ́jọ́ gbé dàtẹ̀ yá yálà iṣẹ́ rẹ ní àbí lẹ́yìn ẹ̀ nǹkan tí ó wá kẹ́ òun náà ni alwazlu nígbà tá a ti rí pé o gbé iṣẹ́ dọ́dọ̀ ọba yálà iṣẹ́ rẹ ní ni ó wá kó ká lọ wọn iṣẹ́ ni ìdèdè iṣẹ́ tó gbé wá ká mọ kí lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama so ilé báyìí alwaznu li izhari maqadiriha liyakuna aljaza liyakuna aljazau bihasabiha ìwọ̀n sunwọ̀n wọ́n máa jẹ́ sí pé láti gbé jáde iye òṣùwọ̀n tí iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wá bá wọn lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama àti láti lè bá mọ irú ẹ̀san wo ni ó bá láti lè bá san wá pẹ̀lú nǹkan tí òṣùwọ̀n ẹnìkọ̀ọ̀kan wá tó bá jẹ́ náà eléyìí náà lọ́fà ló fi jẹ́ pé tí a bá lọ wọnú suratul A'raf ọlọ́wọ́n bá lè gẹ́láńjẹ́ kó yọ wípé wal waznu yawma idhinil haqqu faman thaqulat mawazinuhu fa ulaika humul muflihun ọlọ́wọ́n ay bil'adli wal qist wíwọ́n sùn wọ́n lọ́jọ́ gbé alkiyama pẹ̀lú déédé ni pẹ̀lú dọ́gbandọ́gba ni kò sábòsí lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n wọ́n sùn wọ́n sí ẹnì kọ̀ọ̀kan wá pẹ̀lú pé wọ́n ní sábòsí lórí wíwọ́n sùn wọ́n yẹn nǹkan tí iṣẹ́ ẹnì kọ̀ọ̀kan wá bá wọ̀n tó bá tẹ̀ ló sùn wọ́n òun náà ni wọ́n gbé jáde fún wa ọlọ́run ọba ní faman thaqulat mawazinuhu gbogbo ẹnikẹ́ni tí àwọn òṣùwọ̀n tiẹ̀ àwọn iṣẹ́ rere rẹ̀ tó bá tẹ̀sùnwọ̀n lọ́jọ́ gbé dàlùkìyàmà tó bá gbé òṣùwọ̀n tó tó lágbára fa ulaika humul muflihun ọlọ́run bá ní àwọn eléyìí àwọn ni wọ́n là kúrò níbi ìyà àwọn ni wọ́n sì jèrè pẹ̀lú wípé wọ́n wà aljanna al muflihun ay wọ́n là yanjúnà minal makruh wọ́n là kúrò níbi ìyáná tá a kórìíra tá a fẹ́ wọ̀ yẹn wọ́n là kúrò bẹ́ẹ̀ wọ́n ní wọ́n náà wa yudrikuna al-mahbub aljanna ta sì nífẹ̀ẹ́ sí láti wọ̀ yẹn wọ́n jẹ́ ni tí ó wọ̀ nítorí pé iṣẹ́ rẹ̀ wọ́n ṣe pé ní o ó tẹ̀sùn wọn lọ́dọ̀ ọlọ́run ọba lọ́jọ́ gbọ́dọ̀ kìyàmà nítorí ọlọ́run ọba àlẹ́gẹ́lá tún sọ ọlọ́run bá ní wa nad'u al-mawazin al-qist li yawm al-qiyamati fala tudhlamu nafsun shay'a wa in kana mithqala habbatin min khardal atayna biha wa kafa bina hasibin ọlọ́run bá ní a gbé àwọn òṣùwọ̀n kalẹ̀ lọ́jọ́ gbé al tí ó jẹ́ òṣùwọ̀n déédé òṣùwọ̀n dọ́gbandọ́gba ọlọ́run ní a sì ní ṣàbòsí fẹ́mi kankan a ní bu ẹ̀mí kakasị sí lọ́jọ́ gbèrè àkìyàmà lórí òsùn wọ̀nyí ọlọ́ni kódà kọjá sí pé gbé dé ọ̀dọ̀ ọlọ́run ọba níṣẹ́ àbí téèyàn gbé dé ọ̀dọ̀ ọlọ́run ọba níṣẹ́ bú tó bá kéré bí ọmọ náà gún ọba ní a mú wá a sì gbé a sì wọ́n fọmọ ẹ̀dẹ́ ènìyàn ọba ní ọlọ́run bá ní àwọn ọlọ́run bá tó lólùsírò yín lọ́jọ́ àwọn ọlọ́run bá tó lólùsírò sẹ́yìn so látara báyìí ayáyí ń jẹ́ kó yà wípé ọlọ́run ọba yóò wọ́n sùn wọ́n sẹ́ wa lọ́jọ́ gbẹ̀rẹ̀ àkìyàmà pẹ̀lú déédéé ni bákan náà ayá mi nínú suratu nìsà ayá 40 ọlọ́run ọba àlekíra jẹ́ kó yà wípé inna Allaha la yuzlim mithqala dharra dájúdájú ọlọ́run ọba kò ní sí àbòsí fún ìkankan náà àwọn ẹ̀dá ẹ̀

bákan náà ọlọ́run bá ní òun wà fún yẹn ní dáadáa ilé tó tóbi lórí dáadáa bá ṣe ọba di àtìpélé yìí bákan náà tàbá lọ wọnú suratul ọlọ́run ní fa amma man thaqulat mawazinuhu ọlọ́run bá ní ẹ wá rí ẹni tí àwọn sẹ́ẹ̀rẹ̀ tí àwọn òṣùwọ̀n sẹ́rì rẹ̀ bá wúwo lọ́jọ́ gbéra kìyàmà fa amma man thaqulat mawazinuhu fa huwa fi 'ishatin radiyah ọlọ́run bá ní irú ẹni tó bá rí báyìí yóò máa wà nínú sẹ̀mí tó yọ́nú sí inú sẹ̀mí tí ó ìsẹ̀mí tó yọ́nú sí náà ni ó wà lọ́jọ́ gbéra kìyàmà òun náà ni pé yóò máa wà ní àlìjánnà àyè ibi tó yọ́nú sí nìyẹn àyè tí gbogbo ẹ̀dọ́ sì yọ́nú sí láti pé kó ń wọ̀ lọ́jọ́ gbèrè alkiyama òun náà aljanna ọlọ́ọ̀bá ní gbogbo ẹnikẹ́ni tí iṣẹ́ rí rẹ̀ tó bá tẹ̀sùn wọn lọ́jọ́ gbèrè alkiyama ọlọ́ni yọ́ ma wà nínú sẹ̀mí eléyìí tí ìsẹ̀mí tí ọlọ́wọ́n bá àlékẹ́lá yọ́nú sí wa amma man khaffat mawazinu ọlọ́wọ́n bá ní ẹ̀wà rí ẹni tí òṣùwọ̀nsẹ́ rí rẹ̀ tó bá fúyẹ́ tó ẹgbẹ́ òṣùwọ̀nsẹ́ bí rẹ̀ ló

ìta ń pè ní iná alhawiya báwo ló fẹ́ gbọ́ yé ọlọ́run bá fẹ́ sàlàyé bá nẹ́bí nǹkan tá ń pè ní iná alhawiya nìyẹn ọlọ́run bá ní narun hamiya ọlọ́run bá ní alhawiya iná kẹni tó ń pẹ́ ó gbóná girigiri ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tí òṣùwọ̀n sẹ́ẹ̀rí rẹ̀ tó bá fúyẹ́ lọ́jọ́ ìgbéyàwó kìyàmà ibi tó ń wò dé sí lélẹ́ báyìí so àyà yìí jẹ́ kó wáyé pé ìtọ́lọ́wọ́n bá àlékè ló fi sẹ̀sán wa lọ́jọ́ gbé dàlùkìyàmà nǹkan tọ́lọ́wọ́n bá àlékè lá tí ó fi fi àwọn èèyàn kọ̀ọ̀kan sí àwọn àyè ibi tán tọ́ sí lọ́jọ́ gbé dàlùkìyàmà òun náà ni nǹkan tó sùn wọn bá gbé jáde lọ́fà ló fi jẹ́ sípọ́ lọ́wọ́n bá àlékè lá fi sàlàyé fún wa yìí pé ẹni tí ò sùn wọn sẹ́ẹ̀rẹ̀ rẹ bá wúwo ọlọ́wọ́n bá sàlàyé nǹkan tí ó fi sẹ̀sán fún ibi tọ́lọ́wọ́n bá àlékè ló fi sí ọlọ́wọ́n bá àlékè lá sàlàyé fún wa pé gbogbo ẹnikẹ́ni tó sùn wọn sẹ́ẹ̀rẹ̀ rẹ bá wúwo ibi tí ó wà lélẹ́yìí ó túmọ̀ sí pé kọ́lọ́wọ́n bá lè kílá tó fìyàn sí ààyè kan ní tí ọkọ̀ ṣẹlẹ̀ ni pé ọlọ́wọ́n kan wọ̀n sùn wọn sẹ́ rẹ̀ ọlọ́wọ́n kan sí òsùn ọlọ́wọ́n kan wọ̀n sùn wọn sẹ́ rẹ̀ náà tọ́lọ́wọ́n bá bá wọ̀n sùn wọn sẹ́ rẹ̀ tán ní tí òsùn wọn sẹ́ rẹ̀ bá gbé ibẹ̀ ni ó wá tọ́ka sí ibi tí ọlọ́wọ́n bá lè kílá òfin sí lọ́lọ́wọ́n fi ní lẹ́yìn tá a bá wọ̀n sùn wọn tán ẹni tó sùn wọn rẹ̀ bá wúwo ọlọ́wọ́n bá ní irú àwọn báyìí fahuwa fi 'ishati radiyah wọ́n máa wà nínú sẹ̀mí táwọn ọlọ́wọ́n bá lè kílá yọ́nú sí àmọ́ àwọn tí òṣùwọ̀n iṣẹ́ orí wọn tó bá fúyẹ́ lórí òṣùwọ̀n tí iṣẹ́ rí wọn bá fúyẹ́ lórí òṣùwọ̀n tí iṣẹ́ rí bí wọ́n wúwo ọlọ́run bá nìkan lájú kọ́ wáyé pé àwọn wọ̀nyí iná hawiya ni wọ́n máa wọ̀ bákan náà ọlọ́run bá nìkan tó sàlàyé nínú suratul mu'minun suratul mu'minun aya 101 títí sí dé 103 ọlọ́run bá ní fa idha nufikha fi s ní tí wọ́n bá fan fèrè ní ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmẹ́ tó bá fọn fèrè sínú àṣù tó bá fọn fèrè sínú ìtìbítàmọ́ fọn fèrè sí ọlọ́ọ̀bá ní fala ansaba bainahum yawma idhin wala yatasaalun ọlọ́ni gbogbo tí ń pè ní mọ̀lẹ́bí èmi ni bàbá lágbájá èmi lọ́mọ lágbájá ẹ ọmọ mi ni kìnnìkan èmi mo bí ànábì ọlọ́run ọba èmi mo bí ànábì èmi mo bí wòlíì kìnnìkan àbí bàbá mi ni wòlíì báyìí àbẹ́mi lọ́mọ ànẹ́bì báyìí ọlọ́run bá ní kò sí ti jẹ́ bẹ́ẹ̀ lọ́jọ́ gbé àlùkìyàmà lọ́jọ́ tó bá ti fọ́ fèrè báyìí fàlà ansaba bainahum wala yatasaalun ọlọ́run ní bákan náà kò sí ti jẹ́ pé à ń bìrẹ ní léèrè mọ́ ọlọ́run bá ní faman gbogbo ẹnikẹ́ni tí òṣùwọ̀n sẹ́rin ẹ̀ tí ó bá wúwo lọ́jọ́ gbé alkiyama fa ulaika humul muflihun ọlọ́run bá ní àwọn wọ̀nyí àwọn ni wọ́n là kó ń bi ìyáná àwọn ni wọ́n jèrè pẹ̀lú pé wọ́n wà aljanna wa man khaffat mawazinuhu gbogbo ẹnikẹ́ni tí àwọn òṣùwọ̀n ṣẹ́ tiẹ̀ tó bá wá fúyẹ́ ọlọ́run bá ní fa ulaika alladhina khasiru anfusahum ọlọ́láwọn wọ̀nyí làwọn tí wọ́n ṣòfò àwọn tó wá sí pé òsùn wọn sí ẹrẹ wọn fúyẹ́ lọ́jọ́ gbéra kìyàmà ọlọ́run bá ní fi jahannama khalidun ọlọ́run bá ní wọ́n máa wà nínú jahannama lẹ́ni tí wọ́n máa gbébẹ̀ lọ gbére ni àwọn wọ̀nyí ni wọ́n ṣòfò fa ulaika alladhina khasiru anfusahum ọlọ́run láwọn tí wọ́n ṣòfò lélẹ́yìn fi jahannama khalidun wọ́n sì wà nínú jahannam iná jahannam wọ́n máa wà nínú so látara báyìí àyà yìí náà jẹ́ kó yé wa nípa wípé ntọ́lọ́wọ́n bá àlékiọ́lá tí ó fi sẹ̀san lọ́jọ́ gbé dàkìyàmà òun náà ni wí wọ́n sùn wọn lẹ́yìn tọ́lọ́wọ́n bá àlékiọ́lá tó bá wọ́n sùn wọn sẹ́ wa tán nígbà yẹn ni òǹkálukó tó wá mọ ibi tí ọ̀rọ̀ ẹ̀ jà sí bóyá nu náà ni bóyá àlìjẹ́ náà ni àyẹ̀wò ni ó padà wá wọnú náà náà òṣùwọ̀n ni ó gbé jáde pé ibi tí wọ́n wà yìí o ìsàlẹ̀sàlẹ̀ náà ibi tó burú jù ni àbíbi tí wọ́n wà ìpele tó tó tẹ̀lé ni tó burú tẹ̀lé àbíbi tí wọ́n wà òṣùwọ̀n sí ń kálukú o ní ó sọ ibi tí ọlọ́run ọba àlékẹ́ ló fi sí lọ́jọ́ gbìyànjú kìyàmà in tí ń kálukú bá ní nítorí ẹ̀tẹ́ bá rẹ̀yẹ̀ kan tí ń saburú tí ń saburú dáadáa tó múra sí kí ẹ má ròyìn pé bọ́yọ́ lọ́pọ̀túnítì kí ẹ má rò pé à kí lọ́wọ́ ṣubú tèmi náà tèmi náà lè máa ṣe léyìí òṣùwọ̀n ibi tí ó dé sí lọ́jọ́ ìgbéra kìyàmà bí ó se burú tó nìyẹn a rí inú àwọn èèyàn tó yẹ pé gbogbo àbàjẹ́ ní bẹ lọ́wọ́ ẹ̀ ó ń ṣẹbọ ó ń ṣe kèfèrí ó ń ṣe bídà ó ń ṣẹ̀ṣẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ bí à ń parọ́ à ń jalè à ń ṣe zìnà à ń pààyàn gbogbo ẹ̀ ló kọ́wọ́ ẹ̀ níṣẹ́ bú gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ kí òṣùwọ̀n ṣẹ́ẹ̀bí rẹ̀ yóò jẹ́ kó tẹ̀sùn wọn gan lọ́jọ́ ìgbéra ṣé báyìí nìsín òun náà ló fi jẹ́ sí pé inú àwọn mọ̀kọ́sídù ṣẹ̀ríà nínú àwọn èròǹgbà ṣẹ̀ríà lórí ilẹ̀ òun náà ní pé báwo la ti fẹ́ dín aburúkù tí a bá rí èèyàn kan tó bá ní aburú tó pọ̀ lọ́wọ́ kéèyàn má rò wípé ibi táburú ilé pọ̀ dé yìí ṣẹlẹ̀ tí wọ́n ń ṣe yìí láwọn akọ̀ fún àìmọye ìbàjẹ́ tí ń bẹ lára ẹ̀ lẹ́nu mi ọmọ sọ pé ẹ̀ ẹ̀ fílẹ̀ ìtọ́mọ̀ wà lára ẹ̀ mọ́ jù bá lọ tó bá yẹ pé léyìn náà lọ́ba rí tó ṣe tó lè filẹ̀ wàláyé ọ̀sánú ẹ̀ ni ọ̀sánú ẹ̀ ni nítorí pé lára àwọn nǹkan tí ó kórí búba lọ́jọ́ gbé dàtẹ̀ yámà tí ó jẹ́ kí ipò rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run bá kó burú ó ti là nínú ìyà kan ó ti là nínú aburú kan náà aburú tó yẹ kó ṣẹlẹ̀ sí lọ́jọ́ gbé dàtẹ̀ yámà nìyẹn tọ́rọ ọ̀rọ̀ bá tiẹ̀ padà wá já sí náà ló fi jẹ́ sí pé Ànábì sallallahu alaihi wasallam ó ń sọ fún àwọn sàhábà ó ní yaqulu Allahu azza wa jalla li ahwani ali nari azaba tó bá jẹ́ bẹ̀rẹ̀ qiyama ọlọ́wọ́n bá lékè lọ́mọ sọ fún ẹni tí ìyà rẹ̀ tó fúyẹ́ jù nínú náà pé ara'ayta law kana laka ma fi dunya akunta muftadiyan bihi ọlọ́wọ́n bó ní ronú wòye sínsìn tó yẹ pé gbogbo tó wà ayé pátápátá tó yẹ pé wọ́n ló ní ẹ̀yin náà wò ká ní gbogbo tó wà ní ayé kódà kọjá pé gbogbo tó wà ń lọrin kọjá pé èèyàn lèyẹn ní sọ̀rọ̀ rùn fèèyàn kan kó ní gbogbo tó wà ń lọrin ẹni pé kọ̀rọ̀ rùn fèèyàn kan ọlọ́run bá wà ní tó bá yẹ pé gbogbo ilé ayé yìí tó bá yẹ o ọlọ́run bó ní ṣé o lè fi gbogbo nǹkan yẹn tó lè fi rọ́pò ìyà tí ń jẹ ọ́ pé kọ́lọ́ tó lè fi dípò ìyà yìí tó lè fi rárá padà kúrò níbi ìyà tí ń jẹ lónìí ẹni ó sọ pé ah ọlọ́run ọba tí n bá láǹfààní bẹ́ẹ̀ tó wáyé pé mi ni mo ní gbogbo tó wà nílé ayé bóyá tóbi tó yẹn ẹ̀dàkùn mélòó làwa mélòó láàrin ilé ayé tó wa gbogbo tó wà nílé ayé yìí gbogbo ẹ̀ pátá yóò máa wu ẹni tí yàrá kéjọ yóò gbèdà kìí àmà kọjá kóhun lòun ní kó bá jẹ́ sí pé ọlọ́run ọba àdékẹ́ lọ́ọ́ gbà ní tí ó fi yọ̀ ìyá náà tọ́lọ́ ọba àdékẹ́ yóò wá sọ fọ́lọ́n pé ah, ọlọ́run tó bá pé mo ní máa fi rárá mi lẹ̀ nínú ìyà tí ń jẹ mí ìbí àyẹ̀sẹ̀ kéré tó ọlọ́run bá dìgbìlá máa sọ fún pé lakod arọ́tù huwa ahwanu min dhalik ìgbà tó wà nílé ayé mo ti gbèrò látọ̀dọ̀ rẹ mo bèrè lọ́wọ́ rẹ in tó rọrùn jù báyìí lọ in tó kéré jù báyìí lọ náà mo bèrè lọ́wọ́ rẹ òun náà ni pé allah má pẹ̀lú nígbà tó fa abẹ́yìtà ìlà shirk ó sì yarí pẹ́bọ náà lọ́ọ́ máa ṣe ẹ dákun ẹ̀wọ́ yẹ kéré tó kàmẹ́sì ẹ̀bọ̀ pẹ̀lú èmi ọlọ́run ọba ọlọ́run ní nǹkan tí mo béèrè lọ́wọ́ ní ayé ni kò tó gbogbo ayé tó ń béèrè tèmi ọlọ́run ọba àlékẹ́lá ní sí olè fi yára ẹ lónìí sọ ọlọ́run ọba àlékẹ́lá wa máa sọ fún pé nígbà tó ti wá yarí ẹ ìtọ́ fàtíyà rẹ fi débi tó dé lọ́jọ́ gbìyànjú kìyàmà ni anabi sallallahu alaihi wasallam wá fẹ́ jẹ́ kó nari adhaban yẹ ẹni tí yàrá abu tọ́líbù ni Abu Talib òun ni ahwanu alin nari azaba òun lẹni tí yà rẹ̀ fúyẹ́ jù tọ́lọ̀wọ́n bá àdékẹ́lá ń sọ kí ló fà òun náà ni wípé Abu Talib nígbà tó wà nílé ayé òun náà láwọn dáadáa tó ṣe fún Islam ó láwọn dáadáa tó ṣe fún anabi sallallahu alaihi wasallam pẹ̀lú pé ó dáàbòbò anabi ó sì dáàbòbò ẹ̀sìn anabi sallallahu alaihi eléyìí náà iṣẹ́ rẹ̀ ni òun ló ló fi jẹ́ sí pé ìyà rẹ̀ fúyẹ́nu náà àmọ́ nítorí pé kò di mùsùlùmí tó fi kú òun náà ló fi jẹ́ pé yọ́ máa wà nù náà lọ gbére ni torí kọ́ máa náà ni ẹnu pé kò di mùsùlùmí tó fi kú ẹnu wípé kò gba ìsìláàmù lọ́wọ́ ànábì tó fi kú ẹni táwọn wí yìí àbúrò baba ànábì ni o bàbá ali nìyẹn o bàbá ali ibn abi talib khalifa ẹlẹ́ẹ̀kẹrin fún gbogbo mùsùlùmí pátápátá òun là ń wí yìí o torí ẹ̀ tọ́lọ́mọba àdékẹ́lá bá sọ pé fala ansaba bainahum ẹlẹ́kùn tọ́nà bá ní kò sí mọ̀lẹ́bí lọ́jọ́ gbẹ̀dàkíá mọ̀lẹ́bí wo ni tó súnmọ́ ni ju àbúrò bàbá ẹni lọ ànábì kò ní lè gba àbútọ́líbù lẹ̀ kú ònú ìyọ́ ọlọ́run bá lọ́jọ́ gbẹ̀dàkíá mà abẹ́nukọ́ àbútọ́líbù náà ní àwọn ìdáàbòbò tó ṣe fún ànábì àti fún ẹ̀sìn ànábì nílé ayé ó sì kéré láburú gan kódà débi wípé àbútọ́líbù gbà yí pẹ́sìn islámù lẹ̀sìn òdodo ó sì gbà yí pé ìlànà ànábì lè lànà tọ́lọ́run bá yọ́nú sí abẹ́nu nǹkan tó fà á tó lọ́wọ́ òfin sẹ́ni pé ó ní wàláwìlà masábàtì wàláwìlà nas ó ní tí èyí bá ṣe páwọn èèyàn máa bú mi ni làwàjájà ni samham midhalika mubina ọba rí èmi náà tí ìbá máa tẹ̀lé ọ ní ànábì ọba rí pẹ́mi náà bá sẹ̀sìn ẹ àmọ́ torí pé àwọn èèyàn máa bú mi ní òde ẹ̀wọ̀n torí pé àwọn èèyàn bú ní òfin sẹ̀sìn subhanallah anabi sallallahu alaihi wasallam wá jẹ́ kó yà pé òun ni ìyá rẹ̀ ó kéré jù múná anabi ní bí ìyá rẹ̀ ṣe rí anabi ní wọ́n dáná sí ní àtẹ́lẹsẹ̀ báyìí ògún náà wọ́n gbé lábẹ́rẹsẹ̀ ọpọlọ rẹ̀ ó sì máa ṣe subhanallah so n ta fẹ́ fàyọ́ bẹ̀ ni pé ẹwọ ẹni yìí ọmọ náà ni àmọ́ tó ń ti bẹ́ẹ̀ nítorí pé òṣùwọ̀n sẹ́ bí rẹ̀ ó ní òṣùwọ̀n sẹ́ rẹ̀ tó gbé ní ọ̀dọ̀ ọlọ́run ọjọ́ ìgbéra kìyàmà àwọn sí aburú rẹ̀ sì kéré nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé ẹ̀san tọ́lọ́wọ́n bá lè kẹ́lá san òun náà ni pé ààyè ibi tó ń lọ wà nínú náà lọ́jọ́ gbéra kìyàmà ààyè ibi tí ó tún fúyẹ́ sáwọn yòókù ni so látara báyìí nítorí àsìkò pẹ̀lú ògùn ọlọ́wọ́n bá tí ọlọ́wọ́n bá lè kẹ́lá bá fún wa nígbà láàyè bẹ́ẹ̀ á parí àwọn eléyìí tó kù nínú àwọn nǹkan tá a ní láti mọ̀ nípa almizan nípa ìnígbàgbọ́ sí òṣùwọ̀n lọ́jọ́ gbéra kìyàmà àmọ́ ká fi rọra parí ẹ̀ lónìí òun náà ni pé àwọn àhàdìtù ń bẹ tó sọ fún wa wípé wọ́n wọn òṣùwọ̀n ẹni tó níṣẹ́ gangan àwa tá à ń ṣiṣẹ́ gan wọ́n wọn sùnwọ̀n ọlọ́jọ́ gbé àkìyàmà lára tó wọ́n sùnwọ̀n nìyẹn bákan náà wọ́n wọn sùnwọ̀n iṣẹ́ wa tá à ń ṣe gangan lọ́jọ́ gbé àkìyàmà bákan náà àwọn sìjìlù àwọn ìwé iṣẹ́ wa ìwé iṣẹ́ tí ń kọ àwọn ìwé tí ń kọ iṣẹ́ wa sí wọ́n wọn sùnwọ̀n òun náà lọ́jọ́ gbé gbogbo àwọn eléyìí báyìí lẹ̀ ń bẹ fún pẹ̀lú ògùn ọlọ́run ọba tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ àwọn eléyìí báyìí láàmú na náà ise náà iṣẹ́ wa tá a ní wọ́n wọ̀n sùn wọ̀nyí báwo ni iṣẹ́ yóò padà ṣe rí pé ara wọn kan ń tako wípé kò sí ń jẹ́ lọ́jọ́ torí ni wọ́n ní iṣẹ́ tá ń ṣe yìí wọ́n ní kìí ṣe kìí ṣe sabara ni ìwà ni ẹ̀yin wọ́n sì ẹ̀rí pé gbogbo orun ẹ rí pé àwọn nǹkan kan tó ẹ́sì pé àwọn nǹkan kan tó ẹ́sì pé kìí ṣe nǹkan tó ẹ́sì pé ó wúwo kìí ṣe nǹkan tó ẹ́sì pé bí abara téèyàn lè gbé kìí ṣe bí òkúta kìí ṣe bí èèyàn kìí ṣe bí nǹkan tá a lè gbé kalẹ̀ wọ́n ní nítorí ẹ̀ wọ́n ní nítorí ẹ̀ kò sí nǹkan tó jósùn wọn. àmọ́ àtẹ́yìndàtò àlìsúnà jẹ̀máà ni pé gbogbo àwọn sẹ́tàn ṣe yìí ọlọ́run ọba àdékẹ́ lọ́sọ̀ọ́ di àjísàm yóò sọ di abara lọ́jọ́ gbé dàtẹ́yàmà tọ́lọ́wọ́n bá àlékẹ́ bá sọ dàbára gbogbo iṣẹ́ tó kálukú bá ṣe ọlọ́wọ́n bọ́ sọ dàbára ọlọ́wọ́n bá àlékẹ́ lọ́wọ́ wọn sùn wọn rẹ̀ so látara báyìí káfíńrán wa létí níjẹjọ ajẹ́pẹ́wà pé òṣùwọ̀n tá à ń wí láhù kẹfàtàn ó ní ọwọ́ méjì wà láhù lisan ó sì ní àwọn òṣùwọ̀n tá à ń sọ yìí ní àwọn àwọn ilé tó wà láàrin ọwọ́ méjèèjì lélẹ̀ pé wọ́n gbé iṣẹ́ relé kan ọwọ́ òsì ni ó gbé iṣẹ́ búlé ilé tó wá tẹra wọn nínú méjèèjì àti bọ́ bá ṣe tẹra wọn sí òun náà ni ó túmọ̀ síbi téèyàn wà lọ́jọ́ gbéra kìyàmà so abẹ́ lọ́wọ́n ba kí ọlọ́wọ́n ba àríkíọ́lá kó ṣe wá ní ìkan nínú àwọn tó wá sí pé òṣùwọ̀n sẹ́ẹ̀rẹ̀ wọn yóò wúwo òṣùwọ̀n sẹ́ẹ̀bí wọn yóò sì fúyẹ́ lọ́jọ́ gbéra kìyàmà àwọn abẹ́ lọ́wọ́n ba ó jẹ́ kí á rí iṣẹ́ tó pọ̀ tí ọlọ́run ọba àdékẹ́ ló sì tẹ́wọ́ gbà kó jẹ́ ká rí mú déédọ̀ òun lọ́jọ́ gbéra kìyàmà kọ́lọ́run ọba kọ́mọ́ bàṣẹ́ wa jẹ́ kọ́lọ́run ọba àdékẹ́ lákọ́mọ́ kùsẹ́ wa dànù ọlọ́lá ilaha illallah àbẹ́ náà ọba gbogbo àwọn òkú wa tá a wa ṣe wọn lọ́mọ àlìjẹ́nà gbogbo àwọn àṣìṣe wọn àti àwọn àmọ́mọ̀ṣe wọn àbẹ́ náà ọba kọ́lọ́run ọba kọ́ba forí ẹ̀jẹ̀ wọn àwọn dáadáa wọn tó ṣe على لا إله إلا الله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وعليكم السلام